Yeah, la mọ̀ pé àsìkò kérésìmesì ò ti délẹ̀ tán gẹ́gẹ́ bí ìṣe wa nínú kọ́ńvẹ́ǹtì ẹ mọ̀ pé a máa ń lọ bá àwọn parishioners a lọ bá wọn èyí tó bá láṣọ tó bá lóúnjẹ tó bá jẹ́ omi tó jẹ́ pé owó tán lè fún àwọn aláìní àwọn ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá àwọn opó tán lè fún wọn lásìkò yìí kínú gbogbo àwọn ọmọ ọjọ́ kínú wọn kó lè dùn kí gbogbo wa lè fi tayọ̀tayọ̀ àti ìdùnnú fi ṣe kérésìmesì nítorí pé ọdún tí a bí olùgbàlà wa wá sáyé a kínú àwọn èèyàn kó má dùn. ó ti yé mi ló dá mi rí gbogbo yín tẹ wá ń bí olúkálukú mọ assignment ẹ ẹdẹ ti ṣe bó ṣe yẹ nítorí pé wọ́n ti ń béèrè parish priest ti béèrè lọ́wọ́ mi bóyá àwọn contribution wa àwọn nǹkan tá a ti rí gbà we can put it forward èmi á fẹ́ pé tó bá di ijọ́ Thursday kí gbogbo àwọn nǹkan tí ẹ ti kó jọ kó ti wà rẹ́dì so that a lè kó wọn lọ àti pé àwọn motherless baby soon tó wà lókè páàdì àwọn nǹkan tá a máa kó fún wọn ó jẹ́ bó ṣe jẹ́ may the Lord be with you all. Sister Agatha ṣé kò sí nítorí mo rí wípé gbogbo ọba ṣe ń ṣèpàdé ọkàn sí pẹ̀lú wa inú mi ò bá dé dùn tó bá lè open up kó sọ nǹkan tó ń dùn ẹ̀yìn lọ́kàn nǹkan tó ń bẹ̀ yín jẹ kó sọ fún mi àwa méjèèjì àjọ gbàdúrà sọ́lọ́run ọlọ́run á dẹ̀ jẹ́ kọ́kàn kó balẹ̀ tó bá dẹ̀ fún òpó ní nǹkan àbí méjì tó ṣe tí ó yẹ kó ṣe tó kù díẹ̀ káàtó ó yẹ kó mọ̀ pé wà á lọ ṣe penance ni wà á lọ fún confession wà dẹ̀ fẹ́ kó títí lọ fún confession. May the peace of the Lord be with you. I'm also with you, Mother. moda meu. Sta Și cu se problema. tell me to walk. as I dey cry so Baba hear my voice so. arábìnrin Yinka ẹ pẹ̀lẹ́ on the sixteen of May two thousand and one bíi ọdún mẹ́fà sẹ́yìn mọ́tò accident kan ṣẹlẹ̀ ní ọ̀nà omi àdìo wọ́n kó gbogbo wọn lọ sí mọ́ṣúárì ìgbà tí wọ́n dé mọ́ṣúárì wọ́n discover pé ẹnìkan ètí ìkó nínú gbogbo ní ètò jẹ́ ẹ̀yìn ṣe rántí. ẹ̀wọ́ ọ̀gá mo rántí ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ á ah, ọ̀rọ̀ ńlá ni kò sígbà tí mo máa ń rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ inú mi máa ń bàjẹ́ ni wọ́n ti máa ń rántí gbogbo àwọn ọ̀rẹ́ mi tájọ wà nínú mọ́tò yẹn tí gbogbo wọn ti kú ẹ wò sá tí bá ti rántí bàbá níjọ ọkọ mi máa ń jẹ́ fún mi àwọn ńlá lè sọ jáde lẹ́nu yẹn sá. ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe òun sorry níbo lẹ ti ń bọ̀ lọ́jọ́ náà. pátí la ti ń bọ̀. pátí la ti ń bọ̀ ok hmm, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nínú ọgbà wa wọ́n fẹ́ renovate ẹ̀ wọ́n fẹ́ ṣe àtúnṣe nígbà yẹn lọ́hùn ibi ni wọ́n wá mọ́tò yẹn wá igbó tiẹ̀ ti kúndùn àwọn fẹ́ renovate ọgbà wa ń bí ní station yẹn wọ́n fẹ́ páàkì gbogbo nǹkan tó wà ní ìta yẹn lọ wọ́n lè ráyè tó nǹkan ṣe ìgbà tí wọ́n wá ń wọ́ àwọn mọ́tò tí ò dáa lọ nínú mọ́tò tí ń gan-an àwọn àdìsíkọ́fà pé àwọn ọkọ̀ wà ń bẹ̀ bíi ìbọn ọ̀tá handgloves mask ojú kí lè ń gbà ẹ̀. ẹ wú sáà ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ yóò fọ́n ní gan-an ẹ̀yin náà gbà tá stent yẹn ti ṣẹlẹ̀ five years ago tọ́jà tí wọ́n mọ́tò wá sínú ọgbà yín bí gbogbo nǹkan tẹ́ ká sílẹ̀ yẹn ó fọ́n mi ṣe mi torí mi mi mọ̀ mi tẹ́ ah, ah, mi lè sọ ó yá lára àwọn ọ́fíìsì yín kan lọ́lọ́ kó gbowó àwọn nǹkan tẹ́ ká sílẹ̀ yẹn lọ́lọ́ kó sínú ẹ̀ gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ yẹn ó strange ṣe mi mi tẹ́ mọ̀ kọ́kọ́ pa ẹ̀. ọ́fíìsà mask hand glove ọ̀gá mo ní mi mọ kókó ń pa ẹ̀ bó nǹkan tẹ̀ ń ká lẹ́yìn mo ní mi ò mọ́. ọfíìsà eh, ọmọ ìlú ọmọ kókó ń pa ẹ̀ obìnrin ni wọ́n bóyá ọ̀rọ̀ yẹn á lè yíra yín. Eh, madam nǹkan tẹ́ bá mọ̀ ń pa ẹ̀ ní kẹsàn-án ṣe rí obìnrin ní obìnrin lèmi náà mo mọ nǹkan tí a lè ṣe nínú ojú yín tí mo tẹ̀ ń wò yìí èmi ṣọ́ọ̀pù ẹ̀ mọ̀ nǹkan kan pẹ̀ nǹkan tẹ́ bá mọ̀ ní kẹsàn-án fún wa kẹ kẹ má waste time wa a máa help yín nǹkan tẹ bá sọ tẹ bá help ara yín sìn there is no way we can help you so nǹkan tẹ bá mọ̀ pa ẹni kẹ sọ fún wa. excuse me confam kí ni ah, ah, ẹ máa gbọ́ rubbish tó ń jáde lẹ́nu woman yìí náà ah, eh, ó kọ́ ni o ó kọ́ fún mi nínú ojú mi pé èpo eh, nǹkan tó ń kà lẹ́yìn pé mo mọ̀ ń pa ẹ̀ ìwọ jẹ́ bí aríran mo ní ìmọ̀ kọ́kọ́ máa ṣe kí máa kúrò mọ́ra mi pé mo mọ̀ nǹkan pa ẹ̀ ní bí ìmọ̀ kọ́kọ́ pa ẹ̀ àbúgbò gbogbo tó kà sílẹ̀ ni ìbọn glove mask kí ni wọ́n ti ṣe ó sọ ni wọ́n ń lanu orí ẹ̀ ó sọ òṣì ó sọ jàtìjàtì jáde lẹ́nu. madam ẹ keep quiet ṣebí ìfura ilẹ̀ confam ẹ̀ pé ẹ wà nu ẹ wà nu mọ́tò egu àti ro wọlé bàbá ti ro jáde ta ni ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ mọ̀ ń pa ẹ̀ you confirmed it yourself. ẹ kí lẹ sọ ẹ wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀. jòjúwe ọlọ máa ń dùn màní mi wọn ni wọn máa bá mi sọ̀rọ̀ ẹni àwọn bíbá ẹ wọ́n wọ́n ọ́fíìsà lásán lásán. ẹ madam ẹ respect ara yín police station lọ wa. ìgbà tó jẹ́ police station mo wà ń kọ́ ẹ̀yin náà madam you are under arrest. for what kí ni mo ṣe kí ni mo rà nínú gbá yín ah, ẹ jọ dúró ọlọ́run ṣé mo lè pélé. àǹfààní wà. hello baby gbà mí o gbà mí torí ọlọ́run o àwọn àwọn ọlọ́pàá tó wá mú mi lẹ́sìn tó mú mi débi ìbára ọ̀rọ̀ oṣù ọ̀rọ̀ dẹ̀ tí olùkọ́ tí mi tiẹ̀ mọ́ pa iná ń bá mi sán bíbá yín náà ọwọ́ náà máa dá mi dúró sí bíbá yín pé mi lè lọlé. ẹ eh, igi àlọ́ police station ni gbàǹdì jọ torí ọlọ́run ọ̀rọ̀ òṣìṣẹ́ wọn bá mi sọ bí. èmi mi ìlú kòkó pa yẹ yẹ mi lọ yẹ mi dẹnu mi dẹnu mi lọ yẹ yẹ yẹ. sọmọ kọkàn pa ẹ mọmọ kọkàn pa ẹ. mi ló kọkàn pa wọ́n mọ̀ bí wọ́n mọ̀ bí mi rí i wọ́n mi yẹ jẹ́ yín ọ̀nà mọ́ mi mi jáde máa púrọ́ mọ́ra mi kan tí mi ò ṣe mi mọ kókó nípa wọlé èso torí ọlọ́mi mọ kókó. ṣọlá ìgbìmọ̀ bí mo kàn ṣe ń nù ẹ́ anyhow ṣé wàá jẹ́wọ́ àbò ní jẹ́wọ́. ǹjẹ́ bẹ́ẹ̀ mi ìmọ̀ kókó ní mi ìmọ̀ kókó torí ọlọ́. ó mọ kókó pẹ̀. pẹ̀. ìkúndé. kí ló mọ̀ ń pẹ̀ ṣé o mọ kókó ń pẹ̀ àbò nǹkan. mi ìmọ̀ kókó mi kókó. ó mọ kókó ń my God. I am very sorry that I have sinned against you. By the help of your grace, I will not sin again. Sister Agatha. Mọ́dà ní kẹyọjú sáwọn. Wọ́n ní kẹyọjú sáwọn. fún wa láì dì. Sista Agata Choco. sister Agatha gbogbo àwọn reverend sisters ẹgbẹ́ ẹ̀ wọ́n ṣàkíyèsí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí níṣẹ́ ló kàn ń ronú kiri bíi kó dá wà ìgbà tó yẹ kó lọ sí chapel ò lè má lọ àbí kò kàn máa dá sunkún èmi gan-an fúnra mi mo ṣàkíyèsí pé wọ́n ṣe sọ gẹ́lẹ́ lórí ṣùgbọ́n pé mo pè é mo ní tó bá jẹ́ pé ó ní nǹkan kan tó ń dà ẹ́ lọ́kàn rú tó ń kan ẹ́ lóminú tó ń bẹ̀ ẹ́nu jẹ́ àbí ìbẹ̀rù pé kò sọ fún mi bá a jọ gbàdúrà ń pẹ́ bá dẹ̀ jẹ́ mọ́ ẹ̀ṣẹ̀ pé kó lọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kó lọ fún confession ǹjẹ́ o sọ bí mo ṣe rí bí. mọ̀dà ní alẹ́ ọjọ́ tẹ help me yẹn ṣẹlẹ̀. Ah, kò yé mi mọ́dà. mọ́dà ẹ jọ̀ọ́ mo fẹ́ yí ìzara mi. ok ok. wọ́n wà nùgbó ń bẹ̀yẹ ẹ̀jẹ̀ ti wo gbogbo ara wọn wọ́n wá ń pariwo help help help. ó yá ó yá nìṣó Jesus ó yá ó yá ó yá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ó yá ìrora ìrora ìrora ìrora. lorúkọ ẹ. Yétúndé. Yétúndé. Hmm, kí ni ìṣẹ̀lẹ̀ gan-an ta fi bẹ́ ẹ nípò tá a bẹ́ ẹ níjọ́ yẹn. àwọn olè ni mà wọ́n àtàkì wa wọ́n gba gbogbo ọwọ́ wa wọ́n ṣe wá lè ṣe. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ Jésù Kristi olùgbàlà wa bó dèmi ẹ̀ sí pé àrìn sásìkò tó bá jẹ́ pé àrìn sásìkò ni kí ni àbá máa sọ léèrè hmm, anyway doctor ti sọ pé wọ́n máa discharge ẹ léni tó bá di ìrọ̀lẹ́ ẹ̀ tó bá ti discharge ẹ tán àá tún máa sọ̀rọ̀ dáadáa. ṣé mi. May the Lord be with you. Amen. irọ́ ni mo pa fún yín. Lord have mercy on us. nǹkan tó rí lè happen ni wípé ní alẹ́ ọjọ́ kan ẹ kalẹ́ sísà. ẹ kalẹ́ sà o. ṣé wàá ókè. àdúpẹ́ sà. ẹ ẹ má bínú sísà ẹ jọ ilé babalábísí là ń lọ lérè àì. à èmi ò mọbi kankan ládùúgbò yìí lẹ́yìn church wa tí mò ń lọ night jìjẹ ni mò ń lọ sà. irọ́ o so church ilẹ̀ ń lọ báyìí. bẹ́ẹ̀ ni sà. níwò yìí ẹ ẹ máa rẹ̀ ẹ jẹ́ ká gbé <laughs> ẹ ṣe sà àti pọ̀nà bíbá ẹ̀ lẹ́yìn lọ mo bíbá ní chọ́ọ̀chì tiwa mo dẹ̀ ti dé chọ́ọ̀chì wa tán sá. ẹ má wọrí kò dífà ó lè torí ti yín káwa tán. ẹ má wọrí sá ẹ ṣe gan ẹ ṣe. ẹ wò ẹ jẹ́ ká ṣe ìyọnu kò sí nǹkan tá a lè ṣe torí ti yín ẹ jẹ́ ká gbé yín. ẹ ṣe sá. àníkẹ́ wọlé àfẹ́gbẹ́ yín lọ stop. kí ló dé sọ̀rọ̀ yọ̀ ni ẹni ẹ̀fẹ́ gbẹ̀mí nínú ìwọlé ẹ̀dẹ̀ fi mí sílẹ̀ mọ́. ẹ wò kúnlẹ̀ abiyamọ. kúnlẹ̀ síbẹ̀ kúnlẹ̀. má pariwo sórí ibi tó wà yìí bóyá kí n jẹ́ kó yé ẹ e. tó bá pariwo láti sin lọ́la kò sẹ́ tó máa gbọ́ ẹ èmi mi sọ fún ẹ ọ̀nà ẹ ti jìn sí gbòòrò gan bí tó wà yìí o inú igbó tó yí tó yí ẹ̀yẹ ibẹ̀ ló wà yìí wàá gbọ́ mi dáadáa ṣọlá wa tó ń wò yìí àwa ni wọ́n ń pè ní ìgara ìgara ọlọ́ṣà all right bóyá èdè tí mo lò yóò lè má yí ẹ ìtò mọ̀ sí gangan àwa ni wọ́n ń pè ní seven terrors ah, eh, mọ̀ kó tí ń gbẹ́ ẹ dáadáa ó kàn ń gbẹ́ ní orí ojú wa kankan àwa méjèèjì lórí yìí o. ẹ wò sá night fiji ni mo ń lọ ẹ yọ. wàá ṣe night fiji yẹn bí. gbọ́ ọ̀rọ̀ ariwo kọ̀ gbọ́ ohun tí bùrà tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn kan gbọ́ tó fẹ́ bá ẹ sọ fetílẹ̀ kó gbọ́ o. ojú ẹ̀. ṣọlá méje tó ń wò yìí à ń ṣe olè lásán àti ṣàwo ìṣọ̀kan àwo òṣùṣù ọwọ̀ kì í ṣe wa lè máa gbèrú sí. ṣé ẹ rí aṣọ àlà tí mo há lé yín lọ́wọ́ yìí ó níṣẹ́ tẹ́ ẹ fi ṣe báyìí kí ni iṣẹ́ ọ̀hún hmm. ẹ lọ rè bá àwọn ọmọ obìnrin kan tọjọ́ ọmọge tó dáa ẹ̀yin méjèèjì ọmọ obìnrin ọ̀hún ẹ bá lò pọ̀ ọkùnrin méje. ṣe ariwo kọ́ mo sọ fún ẹ kó má parí ó jù bẹ́ẹ̀ lọ gbọ́ tó alẹ́ gbẹ̀ngbọ́n tó fẹ́ sọ. dákẹ́ nu ẹ̀ kò ṣe ọ̀rọ̀ ọkùnrin méje nìkan farabalẹ̀ kó tún gbélé wá rí i pé ó ta lẹ́nu. ẹ máa ṣọ́ àlà tí mo mú lé yín lọ́wọ́ yìí ẹ mọ̀ fi nu ẹ̀yìn abẹ́ tí nǹkan ọmọkùnrin bẹ́ẹ̀ bá ti ń dìde lórí ọmọ obìnrin ẹ wà á kójọpọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe léyìn tán ẹ mọ̀ kó bọ̀ ní ọ̀dọ̀ mi hmm, báwọn. àmọ́ nǹkan o kẹ́ o ọmọbìnrin ẹ gbọ́dọ̀ rí pẹ́yìn méjèèje ẹ bá lò pọ̀ fi kú ọ gbọ́dọ̀ gbẹ́mìí mi. gbọ́dọ̀ kú o pàtàkì pé wọ́n tẹ sọ ló yé mi ah, ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ṣé rí àwọn obìnrin kan wà awẹ́ni bákú ni wọ́n àbíkú àgbà lágídí ni wọ́n sà tó bá yẹ pé ẹnìkan tàbẹ́nìkejì tàbẹ́nìkẹta ló sì wà lórí ẹ̀ tó ti bá lò pọ̀ tí àwọn tó kù ti ráyè bá lò pọ̀ ara tó di pókú bàbá kí ló máa ṣẹlẹ̀. inú mi dùn fún ìbéèrè tó béèrè o bó ṣe pé èèyàn kan ṣoṣo nù yín ló gorí ẹ̀tọ́ fi gbẹ́mìí ni ah, iṣẹ́ náà tún dénú ẹ̀yin tó kù ẹ bẹ̀rẹ̀ sí gorí òkú ẹ̀ ni ah! ẹ bẹ̀rẹ̀ sí gùn. ẹ bàbá ẹ má bínú o ṣẹ̀rí púpọ̀ nù ọmọ tó wà ń gbòòrò ń sìn mo mìíràn wọn ladies púpọ̀ nù wọn ní gbòòrò ń sìn all dangerous gan baba. as a matter of fact all bad gan ṣẹ̀rí mi personally mo ti rí ọmọbìnrin kan tó yẹ pé ọkùnrin mẹ́wàá ten men ló bá ní àjọṣepọ̀ tó yẹ pé àwọn àtàwọn aládùúgbò yẹn rò pé that day gangan pé ó máa wà ní clinic àbí hospital irọ́ ni o the next day ó ń gawú ládùúgbò ni bí ẹni tí nǹkan ò ṣẹlẹ̀ sí question mi wá rèé tó bá possible pé àwa méjèèjì yìí abọ́mọ tẹ́ ń sọ yìí láṣepọ̀ kò wá kún kọ́ kí ló máa ṣẹlẹ̀. Ah! mo gbọ́ ẹ wo bí ẹ̀yin lẹ́ẹ̀ṣọ́ kan ara yín ò tún lè pọ́npọ́n ni ẹ tún wá bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ bá ti ń kàn tẹ́yìn sí rèé pé ó sì ń ṣe pọ́npọ́n ẹ̀yin pàpà náà àmọ́ ṣe pọ́npọ́n ẹ máa kàn ẹ máa kàn ẹ máa kàn ikọ̀ ọba gbọ́ àgùnpá nìyẹn mọ́ làwọn òun kẹ́tẹ́kẹ́tẹ́ àgùnpá ah! ẹ kàn parí kété ni kò jù báwọn lọ. ẹ wá mú aṣọ ààlà tó wà lọ́yìn ẹ wá nà sí ojú olódùmarè ẹ wá mọ ọ̀fì báyìí. kẹ́ ẹ mọ̀ pé ire tèmi o sáré tètè wá ó ire tèmi o ire tèmi o sáré tètè wá. ayé mi bàjẹ́ ẹjọ́. Sanjay aróńgbò. ẹjọ́ ẹwà má ní mi lára má ní mi lára. àìfẹsẹ̀ sí ni ó fẹ́ káàkiri sókè ní sùúrù kà bọ́ọ̀kì ni. ọlọ́run ni ìbí dàbí la sọ́lẹ̀ ìbí dàbí. Hashem, ń ṣàwọn èèyàn báyìí náà wọn kò tiẹ̀ máa ń ro tiwọn mọ́ tẹ̀yàn rárá kí ló dé ọ̀nà street lélẹ̀ táwọn èèyàn ń gbà lọ́dẹ tó ń gbà jáde náà wọ́n sọ tó wáyé pé ìṣẹ̀lẹ̀ èèyàn ń rọ̀ṣẹ̀ yọ lọ tó ń gbọ́ ọmọ lọ sí tàbí nǹkan kan ta ló ní mọ́tò bíi tó fẹ́ ṣe fans club ẹ̀hẹ́ kí ló ṣẹlẹ̀ ṣé ẹ yóò ní ọpọlọ ẹ mọ̀ pé ibi tẹ́ wà yìí lẹ́kọ̀ọ́ gbẹ̀rẹ̀ mọ́rọ̀ sọ́nà kí ló kọ́ lu ẹ jẹ́ kó rí pé o ń gbọ́tọ̀ tó bá jẹ́ pé ẹ ẹ̀rọ ti ọmọ tí wọ́n tọ̀ tó wáyé pé ẹnìkan sick tí mò ń gbé lọ sọ sùtà báwọn ẹ̀fẹ́ kọjá big girls. big girls big girls you are all mad big girls ẹ máa jọra yín lójú níwájú bigger boy ah ẹ ń ṣe é sa ẹ ló kí ló wá ń ṣe ẹ̀rọ ìran tẹ bá yẹ ṣe wọlé tẹ ṣe wọ skul tó wá ti lọ́yìn ní ṣé tí ẹ máa fẹ́ máa ríra yín ẹ kọ́ pé anybody lẹ́kọ̀ọ́ lè takù big girls níwájú bigger boy mo lè dápa yín láàrin ìṣẹ́jú méjì kí ló wọ́n rí ẹ jẹ́ sún. ìwọ ni ó ti yé mi. wà wà wà wà. kámísà. ó ní àgbo kan tó ròyìn fún mi tó ní pé ó le jù etí àwọn mi máa ń bá mi rà wá lọ. ọ̀gá mi ọ̀gá mi àlòmọ̀mọ́ ló ta nà bàbá o kò ní séwu ṣe rí àgbo yẹn lóòótọ́ àgbo ṣẹ̀kí ni dárin náà ń pè é paripa iná ń jáde olójú ye yépa ẹ kọ́ máa rán pipe lọ ni ẹ kọ́ máa rán pipe lọ ni ẹ kọ́ máa rán pipe lọ ni kò dẹ̀ nílẹ̀ yín bọ̀rọ̀. ó ti dà bẹ́ẹ̀ ṣọ́ra gbìn yẹn wà á lọ bá mi gẹ̀ẹ́tẹ̀ mo ń expect àwọn àlejò méjì kan tó wá important ọwọ́ important gan mo dẹ̀ gbọ́dọ̀ fọ́nbù sórí gbogbo bí. o ti lock o ti lock mo dẹ̀ fẹ́ jẹ́ kó o tiẹ̀ mo fẹ́ kó o bùnà. ah ọ̀gá mi máa wọrí gbogbo yẹn ló máa tú ọ̀gá mi o àwọn ọmọ tẹ fẹ́ lò papọ̀ lọ́tẹ̀ ìwọ́n á tó mẹ́rin o. orí ẹ ò pé ṣé ìwọ rí tóbi mẹ́rin wá sílé ìrìn ni highest one wálé ìrìn ni méjì orí oníbẹ̀rẹ̀ ti rí mẹ́rin ah ọ̀gá mi ti ṣe méjì rí ẹni tó ṣe méjì kò sí iye tí ó lè ṣe. wọn ò lè dé sí i kò ń ṣe sí i mo expect wọn. Ah, ẹ ti dé <laughs> ẹ káàbọ̀. Ah, ẹ rà sá. ọmọ ọkọ yín ọ̀rọ̀ yìí là ń sọ lọ́wọ́. ẹ jọ ṣá bá wọn lé. Ah, àìní bá wọn ti jẹ́ wọ́n wà nílé gẹ́gẹ́ bí ẹni akànlérè. <laughs> àti ẹlẹ fàmìjàmọfò. Ah! ẹ ríran wò ọ̀gá mi gan ti wà lóró ń bọ̀ ẹ jẹ́ kí n sọ fún wọn pé ẹ ti dé ó ti yín. ọ̀gá mi ẹ̀ dalẹ̀ o ọ̀gá mi ni àti ń close náà kí ló dé wá ń dalẹ̀. kí ló ṣẹlẹ̀. Ah, ẹ ti parọ́ fún mi àwọn márùn-ún ló wà lẹ́nu géètì ẹ dẹ̀ sọ fún mi pé àwọn méjì. ẹni bí ẹni èjì bí èjì ẹ̀ta àtàgbà. ẹ̀yin bọ̀dọ̀ kọ̀ àrùn ìgbódò ah! ọ̀gá ìrẹsì máa ṣe pàtí yìí ni. obìnrin márùn-ún wà lẹ́nu gate mi ọlọ́run ọba ń gbọ́ obìnrin méjì lèmi expect. ẹ yẹn ò lé ọ̀gá mi wọ́n ti sọ fúnra wọn ni wọ́n ti ròyìn fúnra wọn pé bọ̀bọ́ yẹn o ikú ni o dárin ni o pààyàn ni o wèrè ni o everything ni o ah obìnrin ò fẹ́ ṣe wá ra wọn má ra wọn gbogbo wọn ló rọ̀ bọ́sìkì gbogbo wọn ló rọ̀ bọ́sìkì wọ́n tún wá ní ilé bọ̀m̀básù bọ̀m̀básù náà tún wá ń bẹ́ẹ̀. ọ̀ṣìgẹ̀ fún un. kan? Itu dah ada, itu dah ada. Indah roda tu. Yes, yes, yes. Ilau ini bu, ilau ini bu. máa rọra bí ológun náà ni. ọlẹ fẹ́rẹ̀ mi ṣé o sì. ìwọ gangan la fẹ́ rẹ̀. èmi ta ni bọ́lẹ̀ ti wá. we are big girls big girls ni wọ́n eh. okay big girls eh, mo welcome yín sílé big boy ètò big boy lèmi àtẹ̀mí náà big boy lèmi náà. big boy ká tó pín omi seven terrors àwa náà ti mọ̀rọ̀ àwọn èèyàn tó jẹ́ tẹ́lẹ̀ ṣó mi èèyàn tó kú náà seven terrors yẹn báyìí. ọ̀gá ó ti ń yàtọ̀ ó yàtọ̀. ṣe ẹ sọ ipa ìṣìlẹ̀wọ̀ kí lẹ fẹ́ gan. a wá láti wá ṣèdájọ́ tiẹ̀ náà lénìí. <laughs> lóòótọ́ ni a wá láti wá mú ẹ lọ. kí lẹ ṣe mi. ọmọ ẹ̀rọ oṣù tí ìpàdé ẹ̀jẹ̀ tó lọ oṣù tí ìpàdé ẹ̀jẹ̀ tó lọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀. ṣé o ti gbàgbọ́ ọ̀rọ̀ olúwa tó sọ wípé èmi ń bọ̀ kọ̀ọ̀kan èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. àǹtí ẹbí ẹbí ẹbí ṣe rí ṣe rí ọlọ́run yẹn náà ló sọ nínú òfin mẹ́wàá ó sọ wípé ẹ bá pààyàn ẹ̀yin sọ́dọ̀ tó sí lọ́wọ́ ni èmi ni wọ́n lọ́bọ̀ sí right pààrọ̀ ẹ̀ padà sọ́nà yẹn tó sọ nǹkan tó sọ yẹn fún mi. ọ̀gá síbílẹ̀ ọ̀gá síbílẹ̀ ọ̀gá síbílẹ̀ omi. ẹ má ṣe wàhálà ẹ má ṣe yọnu ẹ má yìnbọn pa mí máa kú fúnra mi ẹ ti gbọ́ mo ti kú fúnra mi. Hmm. àwa sẹ́yìn ti rẹ̀. Ah, ọ̀sẹ̀ káwọ̀ ọ̀sẹ̀ káwọ̀ ọ̀gá kábọ̀. ìwọ fẹ́ máa dárò kìtì bá ọ̀bọ. ṣé ìwọ ò mọ̀ wípé ọ̀bọ gangan ló bá bá òkìtì àti wípé ẹgbẹ̀rún sàmú kò lè sàmú lọ́run lọ́wọ́. oní ni kò ní dọ̀la. ẹ ẹ ṣe ní. ọ̀rẹ́ mi rọra ṣe. shooting shooting mm. Mm. i see blow boom Oga, eh, ọ̀gá eh, ọ̀gá eh, oga, oga. rò wípé ọwọ́ mi tà sí o mo mọ̀ọ́mọ̀ fún ẹ ní ọwọ́ yẹn tí ò bá gbàgbé ní ọjọ́ kìíní àná ọwọ́ yìí kan náà òun náà ló fi fún mi ní ìgbárùn wọnú mọ́tò tí ẹ mú mi lọ síbi tí ẹ ti bà ayé mi jẹ́. ẹjọ. ìdájọ́ ọwọ́ yẹn nìyẹn gbogbo àwọn seven terrors pátá ni wọ́n ti lọ sí ìwọ nìkan ṣoṣo ló kù. nítorí àwọn ìṣọ̀kan òṣìṣẹ́ ọ̀wọ̀ lẹ́jọ́ ṣe. ẹyẹlé kan kì í bá onílé jẹ bá onílé mu kó wá dọjọ́ ikú kó yẹ rí. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin big girls tẹ́ ẹ̀ tì mí lẹ́yìn tẹ́ jẹ́ kí n ṣe lórí àwọn ọ̀tá mi àjọṣepọ̀ gbogbo wa ò ní bàjẹ́ òun ìdájọ́. May your soul rest in perfect peace. Rọra ṣe, ọ̀rẹ́ mi rọra ṣe, rọra ṣe. náà kí ló dé tó o lọ ṣàlàyé fáwọn ọlọ́pàá kó lọ fẹjọ́ wọn sùn lágọ̀ọ́ ọlọ́pàá kásán. ẹ kásán sá. ẹ reverend father tó wà ní charge church yìí làǹbẹ̀rẹ̀. wọn sí around. ẹ wọn sí around. Ah. ẹmí ní parish priest. yes. wọn sí around. Ah, ah. ẹ jọ ta la tún lè rí gangan. mọ́dà wà rẹ̀. mọ́dà. láti ibi àlọ́yè police station àti wa. ṣé ó ní ìrànlọ́wọ́ ta lè ṣe fún yín bíbá yìí. arábìnrin kan ni à ń béèrè. arábìnrin. bẹ́ẹ̀ni. arábìnrin wo ni. Yétúndé. a g a t а т а ihe iwu mbere ọfisa arisa. n t ẹ ̀ t ẹ ̀ mọ́ ọlọ́run o lọ́kọ mi. mo dá ẹ sọ̀rọ̀ ẹ máa gbọ́dọ̀ fún mi. ṣètò ìpínlẹ̀. let's go ẹ ṣe máa. jẹ́ bí ẹni tó ṣòfófó ẹ̀ tàbí ẹni tó kópa ẹ̀ ọlọ́run tó dèmi àti ó wà láàrin wa láti ìgbà tí accident yẹn ti ṣẹlẹ̀ mi ò tẹ̀rù wípé èèyàn kọ́kọ́ ṣiṣẹ́ pín wọn wa yàtọ̀ sí èmi àtìgbà yẹn lèmi náà ti kó lórí owó yẹn pátápátá tí mo ti settle down mo ti rò wípé nǹkan tá a ṣe ń gbà yẹn ó ti dòwò gbàgbé lẹ́nu pé iye ogún ọdún a máa jọ mi lọ́wọ́ bíbélì sọ wípé èmi ń bọ̀ kọ̀ọ̀kan èrò mi sì ń bẹ pẹ̀lú mi láti sọ fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ ṣàdédé ni mo wà nínú ilé mo ṣe ráwọn ọlọ́pàá nìyẹn ìtòwé nǹkan tó wá ń dùn mí jù nínú gbogbo ẹni wípé iṣẹ́ àsìkò tó ti kọ́ nínú ẹ̀ṣẹ̀ tó ti wá di ẹni mímọ́ ní òkúta sinmi sí ẹ̀yọ́ síta. olúwa mi màá fẹ́ kí ẹ bá mi ṣe ojú àánú wo oníbàárà mi nítorí pé ọmọdé ò ní pẹ́ lọ́rùn kó má bá ìṣòro tiẹ̀ ní ayé nígbà tí a ti gbọ́ bí ẹjọ́ ìṣe lọ tẹ́sí ti mọ̀ pé gbogbo wàyí kì í ṣe tó wá láti ọkàn ẹ̀ màá fẹ́ kí ẹ jọ̀ọ́ kí ẹ bá mi dáríjì. objection my lord. objection sustained. olúwa mi ó yà mí lẹ́nu fún agbẹjọ́rò ẹnìkejì mi tí ó lè máa ṣèpè fún ọ̀daràn tí ó dá ọwọ́ wú ní ọwọ́ ara rẹ̀ láti pa ènìyàn nígbà tí ó mọ̀ wípé ìlú tí kò sófin ni ẹ̀ṣẹ̀ kò sí nídìí èyí olúwa mi màá rọ ilé ẹjọ́ kí ó gbé ìdájọ́ òdodo kalẹ̀ as my law places. arábìnrin Yétúndé èyí ṣe tí ìwọ ò fi etí àwọn ọlọ́pàá tó ọ̀rọ̀ ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí wá bẹ̀rẹ̀ ní gbé wa yípa àdúgbò obìnrin kan smart àbí ah! kí nìkan tí mo ṣe fún yín gangan ẹ lè lé mi. láti bọ fọ orí ẹ tó ṣe ní wọ arábìnrin. ló bẹ́ẹ̀ lọ dìde má dìde má wẹ̀sẹ̀ lédè. ee gbọ́ mi gbọ́ mi dáadáa bó ṣe wà yẹn so many. ẹni o lè mọ̀ because criminal yẹn. ìgbà tó mọ̀ kí ló tó ń sá mi ò mọ̀. you are under arrest. ah but mo sọ fún pé mi ò. don't say anything anything you say right here shall be used against you at the court of law. bóyá like this like this move move move ọ̀daràn tó bá rí mi ṣe máa ìgbà tí máa gbójúmọ̀ mi náà ṣe kí n kọ̀ọ̀kan kan ti máa kọ́ ni. kọ́ nǹkan tó ní kó kò sí problem nǹkan tí máa kọ síbẹ̀ náà ni pé mi ò mọ̀ eré mo dúró lẹ́gbẹ̀ẹ́ títí jẹ́jẹ́ jẹ́jẹ́ mi ẹ̀dẹ̀ pẹ̀lú ilé tí mi ò mọ̀ rí ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sísá lé mi káàkiri. mi ò mọ̀ ọkọ tí mo ṣe mi ò mọ̀ ẹni tí mo ṣe. Túndé tó sọ fún mi. bí mi ò ṣe rí nìyẹn sà mi ò mọ̀ rí sà mi ò kàn kà mi mọ́ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sílé mi káàkiri mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀. Ah, kí ló ṣẹlẹ̀ ọ́fíìsà. ẹ sà ọmọ yín àti àwọn ọ̀rẹ́ wọn lọ rape arábìnrin. ah lórúkọ jésù ìwọ ló máa rape èmi. ọfíìsà ṣé ọmọ kan tó yẹ tẹ́ kéèyàn àlejò ọ̀ rọ́ọ̀nì. ọmọ kan tó yẹ tẹ́ kéèyàn fún rọ́ọ̀nì allegation. so kí ló dé kí ló fariwo ah, ah. rárá o ajá o James Coy. Ah, ajá o rárá o James obìnrin. Oh, kí ló dé kí ló ń wá bí. Àjàó àwọn fámìlì ẹ ń kọ́. Ah, gbogbo ẹbí wa ibi iná gbẹmí wá sìn. Ah, ó ṣẹlẹ̀ ó wàá lù yẹ kí n mọ̀. ìsí iṣẹ́ ọlọ́pàá àfi sùúrù kan gbé wa kó ń lu kan kan gbé wa lọ síbi kan ni èèyàn dẹ̀ ní sọ pé òun ò ní lọ jẹ́ṣẹ́ nígbà tó yẹ pé kò sóko kò sódò gbogbo lé ń kọ́. aláfíà náà wà ọmọ kékeré yìí ọmọ bíi ọmọ ọdún méjì tíyàwó ẹ gbé lẹ́yìn ẹ kí lórúkọ ẹ tún. Eh, Babatunde ló ń sọ yẹn. Babatunde. Ah, ó dà bẹ́ẹ̀ Àjàó wo Bàtúndé lówó lẹ́yìn káńtà pẹ̀lú àwọn bọ́ọ̀sì ẹ̀ yes ó yà mí lẹ́nu ó kàn arrest ọmọ mi. jọ̀wọ́ má bínú James ìwà Babátúndé. èmi ni sá. dádì ẹ ni. ẹ dádì mi ni wọn sá. ẹ bọ wáì kí ló ṣẹlẹ̀. bọ́ọ̀yì la arrest lórí case arábìnrin sá. Mm, ok nípa raping àbí. ẹ sáré sá. Àjàó o mọ̀ mi ó mọ̀ mi dáadáa bí o dẹ̀ trust mi mo dẹ̀ pé o lè trust ọmọ mi náà láéláé ọmọ mi ò lè fẹ́ ṣe irú ẹ̀ láéláé. Mm, mm, uh, James yeah. there is no problem ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé tí kéèsì bá ti wá báyìí ó ní bí àwọn èèyàn ṣe máa fojú sí ọ̀rọ̀ òfin ó dẹ̀ yàtọ̀ sọ́rọ̀ ènìyàn you understand òfin ju ẹnikẹ́ni lọ uh, just take it easy but there is no problem anyway um, ẹ̀yin ẹgbẹ́ fáìlì ẹ̀ka ẹgbẹ́ abamilókè. Okay ọtí ẹ̀gbọ́n orí kọ́ máa mú mi wá sà ṣótán ẹ̀ ṣótán ẹ̀ ọ́fíìsà ó máa tó yí ẹ máa rí. ojú ẹ orí pé ọ̀gá ẹ ló mọ dádì mi rí yẹn ó ṣe gbé aṣọ máa bọ́ lọ́rùn ẹ̀ sìn. gbogbo ẹ máa jáde lójú. lẹ́nu lẹ́nu lẹ́gbò. ó ti ẹ̀ fún mi. Yétúndé ọlọ́run á dúró gbogbo wa. níbi tí ọ̀rọ̀ ilẹ̀ yìí dé ń sìn ọ̀rọ̀ ọmọlúwàbí ló kù tí ò bá jẹ́ pé Babátúndé yìí jẹ́ akórílọ́mọ kò yẹ ká bá níbi ìwàkuwà torí bàbá ẹ̀ James torí tó jókòó yìí èèyàn ni and we been together for a long time àjọṣọmọdé ni òun kàn ní stasho tó fi wú tiẹ̀ ni láti kékeré ẹ̀ bó ṣe wú nìyẹn àmọ́ nǹkan tí ń fẹ́ sọ fún ẹ̀ bẹ́ẹ̀ ni pé àti báwé kí n tó ní kàn pè é wá òun stupid ni kò yẹ kó máa bá àwọn gangs káàkiri débi pé wọ́n máa bá ìwàkiwà òṣè ìwà lọ́wọ́ ẹ̀ torí tó ti wá ilé rere ni má bínú Yétúndé Ọlọ́run ò ní fìyà jẹ má dẹ̀ rí bí ìgbà tó yẹ pé ìyà jẹ torí bá àbá kú ìṣe òtán bákan lèèyàn ṣe máa mọ́ra ìwọ àti Babátúndé ẹ̀mọ̀ra náà nìyẹn bàbá ẹ̀ yìí kò sí oore tí ò lè ṣe fún ẹ because we've discussed a lot àwọn náà dẹ̀ máa rí ẹ ṣòtìyẹ má bínú even bí ìbànújẹ́ ni kéèyàn máa sọ káàkiri pé lágbájá rape nǹkan kan máa fojú kí no no no no wọ́n kàn rí pé kò sẹ́ni tó rẹ̀ pẹ́. so jẹ́ bí ọ̀rọ̀ ṣe jẹ́ máa pe ọlọ́pàá ń sìn kí wọ́n múwèé wá kó sign kí everything kó kúrò nílẹ̀. ó ṣe gan-an ajá o lẹ́yìn kan buttress point there Yétúndé sori má bínú bọ́dẹ̀ mi ṣe sọ yẹn kàn gbà pé ó wá bẹ́ẹ̀ irú èdè ìṣẹ̀lẹ̀ mọ́ sori láti sìn lọ ìwọ àti ọmọ mi ẹ ti dìkan náà nìyẹn ẹ ti ìwọ Yétúndé òun Babátúndé ó rí pé orúkọ yẹn wà compatible bára wọn mu kẹ́ ẹ máa bẹ̀rẹ̀ àníyàn yín lọ rí gbogbo ohun tó bá fẹ́ wo ìlú lódòkó yìí o ìlú lódòkó tó lókò tíì fọ́kọ́ ẹ balẹ̀ hmm. sáà àbí mo dẹ̀ ra wọ̀ ẹ òkú làwọn méjèèjì then you ask me why ẹ Babátúndé Yétúndé. àwọn arúgbó ọjọ́ yẹn náà ń pè bẹ́ẹ̀ yìí orúkọ mo ṣe ìrántí sìn orúkọ ọdún àwọn àwọn òkú tó ti kú nǹkan kò orí ẹ̀yìn méjèèjì èké tó rí wàkúwà lọ́wọ́ ẹ̀yìn méjèèjì ló má bínú Yétúndé Babátúndé gbọ́ kẹ̀dẹ̀ close mọ́ra yín kò bẹ̀ létà bá kúrò ń bí má bínú ṣùgbọ́n máa ń dí a. ẹ jọ sáà nǹkan tẹ̀ ń tra láti sọ fún mi sìn ni wípé kí n gbàgbé nípa kéèsì tó wà nílẹ̀. ẹ ẹ kò gbàgbé gbàgbé pàgbé wọn pátá. ẹ wò sá àwọn méje ni wọ́n rape mi wọ́n fìyà jẹ mí ni sá. ẹ wò sá ẹ má jẹ́ kó rí báyìí ṣé tó bá jẹ́ ọmọ wọn ni sá ṣé wọ́n lè gbarú ẹ. jọ̀wọ́ má bínú Yétúndé kọ́ ló ń jẹ́ ni mo ẹbí yóò bá ní ẹ gbogbo àlàyé tí mo ṣe látàtàárọ̀ yẹn orin ni mò ń kọ nírú mi ṣàlàyé fún ẹ mo bá ẹ sọ̀rọ̀ bí tí mo jẹ́ ń kulẹ̀ apart from this uniform nínú ilé yín kan kórè ọjọ́ báyìí wá kí n wá sọ̀rọ̀ so kírú ẹ pẹ̀lú tí má bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò lè gbọ́ mọ̀ bí ẹ àbí o fi mí ẹni tó yẹ kí n tó lágbo lẹ́yìn you are very stupid you are very very stupid kí ni evidence pé wọ́n rape ẹ no look look look wait wait um, Babatunde. sir. Eh, ṣé wọ́n rape ẹ. ah no mi ò rape ẹ sá ó parọ́ mọ́ mi ni sá. <coughs> ọgbọ́n ó ló fẹ́ bà ń lórúkọ jẹ́ ni pé òun ẹ̀fà rape ẹ òun dẹ̀ pẹ̀lú àwọn tó rape ẹ. mo tiẹ̀ trust Babatunde mi kò lè ẹ̀fà rape ru ba ilé ilé àjọṣepọ̀ láéláé. meanwhile èmi gan ṣẹ̀ṣẹ̀ ń fura pé o fẹ́ o fẹ́ rope ọmọ ọlọ́mọ ni number one ibi tó ti réèpù ẹ tí wọ́n sọ pé wọ́n ti réèpù ẹ yẹn kámẹ́rà wà bẹ̀ kámẹ́rà rékọ́dù táìmù tí wọ́n ń ṣe kìnìyàn lọ́wọ́ àbí èèyàn kan yọjú tó ya fọ́tò no still camera no motion camera kò sí evidence in the world màá dẹ̀ ni pé mo tẹ̀lé ẹ dé court so ti yẹ torí pé o ní ẹnu àgbárùn yẹn máa bẹ dé court irọ́ tó pamọ́ àwọn ẹni ẹlẹ́ni you will see. yes sir tí ò bá sí kámẹ́rà ń bẹ ṣe gbà wípé ọlọ́run wà ń bẹ o. Ah! irú ọ̀rọ̀ wo ló sọ yìí. James filẹ̀ filẹ̀ filẹ̀ ilé yóò ń ṣẹni tí kò ń ṣẹ́ ní àpọ́nlé Samiu. kọ́ ṣọ́sà. go and lock her up. sir I said go and detain her. okay sir. kí ni mo ṣe sá a mọ tó ṣe létà. ìta ni mo ṣe ni mo ṣe dẹ̀ sọ́bẹ̀ kí wọ́n lọ lọ́ọ̀kì mi. ṣé mi ni mo jẹ̀bi ni. Ah, báwo náà ló ṣe máa lọ́ọ̀kì mi sá. wọ́n ti wọlé. Makura, makura. irú ẹ̀ náà fún ọdún ẹ̀ náà rè. sótò irú ẹ̀ sọ̀mọ̀ irú ẹ̀ àṣẹ wo lásán lásán wọn ò gbọ́ nǹkan tẹ̀ ń wí o kò tí ì yé mi o. ẹ bàbá bẹ́ẹ̀ ṣe ní eh, kaṣínà la ṣe ṣe ọmọbìnrin yìí ti kú òkú ta gbé òkú tó ti kú ta lọ sọnù bó ṣe wá di pé òkú iná ló tún fi ọlọ́pàá lé wa káàkiri sìn ìyẹn ni òye àwa wọn ti mú tún dé sìn bá ṣe dúró síbi àṣẹ bá àṣẹ tá bá ti tún kúrò níbi wọn fọlọ́pàá yẹn lé wa ni bàbá. ó ti wá yé mi mo wá rí i pé kì í ṣàkúdà àyà mọ́ inú ni pé ẹ ṣé bá a ti pé kẹ ẹ ṣe nù lọmọ tá a pé gbọ́dọ̀ kú wọ̀nyí lábẹ́ kọ́kú kọ́kú yányán. Ah! ẹ wá gbọ́ mélòó létí méjì kí lẹ sì fi ń gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ tètè mọ bẹ́ẹ̀ ti ṣe ṣe ah! tí yín ló ṣòro tí yín ló ṣòro torí ẹ ti wá wọ́ sí wàhálà. ẹ ẹ wo bàbá ẹ wo bàbá kò ń ṣe táǹtà máa sọ̀rọ̀ wàhálà rẹ̀ bàbá get ṣé ẹ bẹ ṣe wà yẹn mo fẹ́ so tọkọ̀ fún yín lẹ́nu mo believe nù yín gan mo believe nù yín gan ṣe to understand the way forward ẹ ti understand nǹkan ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn the way out solution àwọn máa sọ̀rọ̀ ẹ̀ sí kò ń ṣọ̀rọ̀ wàhálà bàbá. ẹ̀lú ẹ̀lú ẹ̀ máa ń question yóò arise wọ́n ní kéèyàn kú o tó mọ̀ pé kí ni sọ́dún a máa kó máa kú ni a máa pa ni. Eh, eh, eh. tèmi yé mi o mo mọ àìsí nígbà gbogbo questions tèmi yé mi ọtí nígbà máa kú fine mo ti understand ẹ bọ̀ mo fẹ́ mọ ta máa ṣe

méje. méje ni. ọkùnrin méje tán lẹ́ẹ̀kan náà. lẹ́yìn yẹn wọ́n tún wá pamọ́ sí ẹ̀. wọ́n pa wọ́n. ọlọ́pàá ò dẹ̀ rí nǹkan kan ṣe sí i. wọ́n rí nǹkan kan ṣe sí wọn. Yetunde ṣó tán ẹ ṣó tán àbí ò tán ẹ ìgbà yẹn tí mo máa ń sọ fún nígbà tá a ṣe wà ní skul mo ní pé kó wá bí lọ́rùn ká mo ní kó wá bí lọ́rùn pé yòókì ń dáṣà yẹ èyàn kì í gbà lásán o gbọ́dọ̀ ní àwọn tó gbọ́dọ̀ fẹ̀yìntì nítorí ọjọ́ ìṣòro àwọn tó lè máa gbèjà fún ẹ wò ọlá gbogbo nǹkan tó lè ṣe ń gbà yẹn ọlá ìlú mọ̀ jẹ́ ń sìn ìjà ò lè jẹ́ mílíọ̀nù rẹ̀ ti máa wà ọkùnrin náà dá wọn bí yàrá já wọn dá wọn ò bí ọkùnrin náà wọn ò tiẹ̀ tí ì bí ọkùnrin náà tí wọn lè máa rẹ́ mi jẹ ọkùnrin àgbọ̀bá ìkó tí tó rẹ́pù mi káṣọ àṣọ méje má pọ́ gbogbo dànù má pọ́wọ́ dànù ní sí kẹsẹ̀ tó bá ti pé gbogbo nǹkan tí mo ní kò ṣe gbà yẹn ó ti ṣe ni ìyàwó mi jẹ́ wọn máa sọ ń gbà yín pé ẹ̀rín ẹ̀gún bẹ́ẹ̀ àyà ń já ìwé ò lè join because òfẹ́fẹ́ mi ègbòru òfẹ́fẹ́ mi ègbòru ọmọ burúkú ló ń ṣe nǹkan báyẹn ọmọ tí ò dá ló ń ṣe nǹkan báyẹn náà sọ fún mi ṣé ọmọ burúkú ọ̀nkan rẹ̀ àbí ò mọ̀ wípé ọmọ burúkú náà lọ́jọ́ tí ẹni àbí tó bá jẹ́ pé ìwọ ti jọ́ ọmọ burúkú nígbà tó ti jọ́ ẹ̀ ṣé gbogbo ìyá tó jẹ́ ṣó máa jẹ́ lèlè sọ fún mi tó bá ti pẹ́ nǹkan ẹ̀sẹ̀ nǹkan ti pẹ́ dànù kọ́ kí nǹkan tó fẹ́ máa sọ lẹ́nu à ah! èmi èmi láyé mi ọkùnrin mi dì tán à. Ah! anyway ó bà mí kò tí ì bàjẹ́ kí ni mo wí. ó sọ wípé ó bà ní kò tí bàjẹ́. kan wà tó ń pè ní big girls àwọn òde kan wà wọ́n fi òpin ẹnu lásán lè máa fi ń ṣe àwọn kan dẹ̀ rò pé owó nìkan lèèyàn fi ń ṣe àwọn ìlú rò pé táwọn bá ti ní connections àwọn ti di big girls ni ṣé o tiẹ̀ wá rí o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo nǹkan tó wù láyé tí ì bá jẹ́ téèyàn fi ń di big girl name it owó ni ipò ni agbára ni ẹni ni bí kéèyàn mú ìmọ̀ tó téèyàn ni gbogbo pátá àwọn tó mú wájú èèyàn ni nígbà tó wá narétì gbogbo ìtàn ìgbésí ayé ẹ fún mi gbogbo bó ṣe rìn gbogbo bí àṣẹ jẹ ẹ ni wọn wò pé ọmọ owó ni mo lè gbà kọ̀yà fún ẹ ni mo ṣe fi pé kí n mọ join big girls club ṣúra àwọn méjèèjì tí wọ́n dúró yìí àwọn náà máa kó gbogbo ìyá tó ti jẹ fún ẹ. kí lorúkọ ẹ. Yétúndé. Yétúndé. my baby. <laughs> That's my girl. <laughs> Hmm. That's my girl. <laughs> go, there you go, there you go. mm-hmm. Wow. tí ó bá rí bẹ́ẹ̀ ilé ẹjọ́ ìpa láṣẹ fún agbẹjọ́rò ìjọba kí ó pèsè ọlọ́pàá tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ní ọjọ́ tí a máa sún ìgbẹ́jọ́ yìí sí. Si mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún tí a wà nínú rẹ̀ yìí. as your lordship arise. court. pẹ̀lú ẹ̀rí tó wà níwájú ilé ẹjọ́ yìí àti ìjẹ́wọ́ ìwọ ọ̀gá ọlọ́pàá Kúnlé Àjàó fúnra rẹ̀ a fi ìdí rẹ̀ múlẹ̀ wípé arábìnrin Yétúndé Ọbalọ́lá ilé ẹjọ́ yìí fẹ́ kó dá ẹ lójú wípé lábẹ́ bó ti wù kó rí òfin kò fi ààyè rẹ̀ sílẹ̀ fún ẹnikẹ́ni láti ṣe ìdájọ́ lọ́wọ́ ara rẹ̀ ní ìdí èyí ìdájọ́ mi rèé ọ̀gá ọlọ́pàá kúnlé àjàó ilé-ẹjọ́ yìí gbé ẹ sí ẹ̀wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára. ìwọ arábìnrin yétúndé ọbalọ́lá àti arábìnrin yínká adéòtí ilé-ẹjọ́ yìí gbé yín sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Arise. Kọ́ọ̀tù. Bímọ lọ́rùn òjà yá látàtà. Ìgbà tí mi ò ti mọ̀ lọ́rùn òjà yé báṣubàṣu. Àsìkò tí mo wà mọ̀ lọ́rùn padà lè bò <laughs> ẹlẹ́ṣẹ̀ kan nínú láì jìyà nìwé mímọ́ sọ ìgbà tí mi ò ti mọ Ọlọ́run kò jàyà lákàtà ìgbà tí mi ò ti mọ Ọlọ́run kò jàyè báṣubàṣu. mọ́dà mi ò regret nǹkan tó ṣẹlẹ̀ sí mi níwọ̀n ìgbà tí ẹ bá ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ fún mi olówó aṣíjú àánú ẹ̀ wò mí. ọlọ́run ọba láàánú jùlọ á dárí gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣedéédéé jì. amen. amen. of the Lord be with you, my child. Amen. Amen.